Thank Gracias. ilé iṣẹ́ àìsàmì ẹ̀mọ́ sí káàkiri kọ́dà ní Saudi Arabia náà wọ́n a máa ṣe bẹ́ẹ̀ wọ́n bá pè ìkọ́ ọ̀pọ̀ pé ọkọ̀ ọwọ́ ọwọ́ nínú táwọn bá mi dúpọ̀ akáké ìdí ẹ̀. ẹnu mi bá kí mo lọ wọ́n fẹ́ dìde láti ilẹ̀ tó fẹ́ lọ sókè yóò kà á rẹ̀. ó ní ọlọ́run. mẹ́tọ̀ láti sọ̀rọ̀ àgbàrí. Àwọn sọ̀rọ̀ àgbà wọn ọ̀gbàǹkà wa ó kú ọ̀nà tá a lè fi ìjọsìn wa wọ́n bá wa kó wa. Wọ́n dẹ̀ sàlàyé gbogbo ẹ̀ yékéyéké. Wọ́n sọ níbi ìkàkùn pé ọ̀nà àgbà kan wà táà lẹ́bí sọ̀rọ̀ náà tẹ́lẹ̀ máa gbé tí a bá wáyé gbogbo rẹ̀ lórí ẹ̀ ọlọ́run wa kọ́ sà sí. aláàbá tábì dìde yàtọ̀ èyí tábì dìbò ọgbọ́dọ̀ yàtọ̀ mo rò pé ládàkùn àtòyè kan níbi gbogbo ẹ̀ tó lọ́ọ́ ta náà. káàkiri tó fẹ́ wá sọ́lọ́ àbá ni pé ẹni tó fẹ́ sọ experience tó ti ní síwájú níbi iṣẹ́ yóò tẹ̀sí pé ní iṣẹ́ mi tó fẹ́ wá yóò yọrù iṣẹ́ wọ́n lè mọ̀ pé ó ti ní experience síwájú. Bọ̀ ọ̀kan ní sẹ́ẹ̀ iye tó wá fẹ́ wá nìsín ọ̀yà tó ti jẹ báńkì. ṣé ọmọ tí tẹ́ sí báńkì rí kò ní ìdíje wọn kò ní ìdíje ẹ̀sìrẹ́sì àwọn àbúkọ́ bá dá sí pé ní international kọ́ọ̀lù ṣe ní iṣẹ́ yẹn ní bóyá fẹ́ káwọ́káwọ́ náà ní bóyá fẹ́ jẹ́ sẹ́kẹ́tì ní ọ́fíìsì ẹ̀ka tí ọmọ ọ̀kan ní ẹlẹ́sìn tó wá jẹ́ bẹ́ẹ̀ láàmì pé ó sún mọ́ kíkó fẹ́ lo ọ̀fẹ́ kan sínú sí ìrẹ̀ ọkọ̀ experience tó ti ní ní báńkì. wọ́n wá fún àlà àlà èyí tó a jù ní pé ọmọ lò ọmọ jẹ́ sí pé ní ìbàjẹ́ ló máa bí pẹ̀lú fún dáadáa. Ẹ ìbàjẹ́ lọ́rùn ṣe kí lọ́gbọ́n fi sẹ̀rí fún dáadáa kọ́mẹ́tì rẹ̀. lákòókò rẹ̀ lè sì kí ẹnìkan ó gbóná bí olè wọ́n yẹ fún àwọn olè tó bá lọ jáde ní wọn dráì fún wọn. wọ́n mọ̀ pa rẹ̀ dáadáa. wọ́n fẹ́ kọ́ ọ́ tó bá bẹ̀rẹ̀ wọ́n wá fẹ́ gbà mí jẹ́ ọmọ wọn fẹ́ sọ nípa ìsúnmẹ́sì rẹ̀ tó ní. nígbà tí mo fi ń dra ìdìbò lè fi rìváìsì rìváìsì èpè rìn láti èkó sí ìbàdàn. táwọn ọlọ́pàá táwọn ọlọ́pàá wọn fẹ́ mú wa ọ̀pá wọn fẹ́ kó. káwọn ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀mí ni wọ́n wá mọ́tò fún jẹ́ mi sáwọn ìwé ìfẹ́ ọkọ ní kọ̀lùbá tó kò dáa tó kò gbọ́dọ̀ yẹ pé ó kú yẹ torí pé kò túmọ̀ sí kọ́fẹ́ máa bí yọ̀ kò túmọ̀ sí kọ́fẹ́ lẹ́bí ọbẹ̀ bí yọ̀ kọ́fẹ́ fẹ́ ọdún tó fún àgbègbè àwọn àmì ìtọ́ta àjẹmẹ́ pé kọ́ máa lò kó jìnà sí kó jìnà sí ọlọ́pàá náà.

wọ́n ní sọ́mọ ọ̀pọ̀ màpá sínú sẹ́yìn lọ ni àbí tó bèrè mi àbí tó sọ́kù sẹ́yìn yóò sọ́kù rẹ̀ ní o. Ìjọba rí bi, ìbí wọlé. ọ̀rọ̀ táà ní ìsọ pé sọlá àwòsálà ẹni tó bá fi kankan yẹn torí tọ́lọ̀ lọ́dà àrà nǹkan iná padà wá bá a padà lọ́nà àlàálà. ó lè lọ́wọ́ sọ́dún kan ọdún méjì kọ́mọ́ sí èrè nǹkan yóò rí o tó bá nígbàgbọ́ nínú ọ̀rọ̀ táà ní ìsọ yìí. Wọ́n á ní parí rẹ̀ ó tún wá lè lọ saláìsì ó lè tẹ́lẹ̀ ó lè saláìsì ṣe mọ̀ rẹ̀ ó wá kú ṣe ẹ̀rí ní ọ̀sán wọ́n lọ́wọ́ pé àmọ́ àmọ́ láìka lọ sàárè wọ́n fẹ́ gbogbo wọ̀ wọ́n fẹ́ gbogbo wọ̀ pípẹ́ ẹ̀jẹ̀ náà torí ìyàwó àtọ̀mọ́ àti bàbá rẹ̀. ti jẹun lọ́nà ìgbàgbọ́ lónìí fọ́lọ́ wa ó mọ̀ sábà oúnjẹ ọ̀nà láàrin tó wà fún wọn. àwọn tá a jẹ́ aláàbí ọlọ́run mọ́gbà wá sí ọ̀rọ̀ fún wa ká máa jẹ́ lọ bí ó tún dáa báyìí lọ ìyàtọ̀ ẹlòmísìn fẹ́ wá sọ́tọ̀ mẹ́wàá rọ̀ alákòóríjì lọ́wọ́ nítorí ní oṣù tó ní gbogbo wọn. gbogbo wọn o ń jẹ́ ní bank owó tí ẹ wò gateman ló ṣe akọ̀wé ló ṣe aṣíá ló ṣe gbogbo náà wà wẹ̀ fún wọn ṣe náà ó ti wọ́n ṣe ọlọ́run ìjà wọ́n ṣe wọn.

yíyó padà ọlọ́run á ní ẹgbọ́ lónìí ọlọ́run ló sọ̀rọ̀ àfikún yín kẹ́gbílẹ̀ ẹ̀kú bẹ̀ ẹ̀rọ àfikún wọn. wọ́n wá sàmì dáadáa gbogbo wọn náà ní ìjà àwọn ọlọ́run lè kó bì í. Ah, nítorí fẹ́ẹ̀sì náà ni o sí ìkàwé o. òjíṣẹ́ ọlọ́run ní èyí tó kéré jù nínú aburú ẹ̀ṣẹ̀ tí ẹni tí ń jẹ ìwà ń dá olóhùn ni pé ẹ̀ṣẹ̀ tí a lè sọ fún ẹni tó ṣe pé ó mú ìyá rẹ̀ tó bí ó sì kì í mọ́lẹ̀ ní súnmọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ẹni yẹn ń dá ẹni tí súnmọ́ ìyá rẹ̀ ó ní ẹ̀ṣẹ̀ tó kéré jù sẹ́ni tí ń jẹ ìbádánù ẹ̀dá kò pa áyáńtún ìyàwó ṣe ìyàwó bí abẹ́ ìyàwó bí ìyàwó àti wọ́n tó kówó sí báńkì tó ń lo savings account tó wọn gba íńtírẹ́sì rẹ̀ gbogbo onílẹ̀ tó ti o gbogbo onílẹ̀ lórí gbogbo onílẹ̀ tó ti rìbá ti débì kan lónìí tó ti fẹ́ gbogbo ọ̀nà làwọn èèyàn bí jẹ ẹni tó kówó sí báàgì nínú lọ kọ́rẹ́tà kan ọ̀rọ̀ rẹ̀ kúyẹ́ ọ̀rọ̀ rẹ̀ kúyẹ́ ọ̀rọ̀ lábẹ́ pé kánífọ̀ ìgbà tí ọ̀rọ̀ ọgbọ́n dá sí iná kò níbi tó fẹ́ kówó sí iná kò sí lọ́nà tó lọ́mọ oníṣẹ́ ìdíwó sáwọn yẹn tí ó fi rọrùn ju kókó ló báńkì lọ. ìyẹn ní àforíjì ọlọ́run lè bá torí pé èèyàn jẹ rìbá àmọ́ ń gba ọ̀nà rìbá wípé ọmúrọ̀rùn bá ti ṣe òye ẹ̀gbọ́ ọ̀jẹ́ àmọ́ ń gbọ̀nà rìbá ló ṣe kéde torípa àwọn lẹ́yìn ìfowópamọ́ rẹ̀ ṣe òyìnbá ló jẹ́ pé ìpìlẹ̀ kọ́ ni ká fowó sí báǹkì tí wọ́n ti ń gba ìbá àwọn apákàtì orí wa tó ń jọ tá àbá lọ́gbọ́n mọ́ tá a sì mọ̀ pé tá a bá fowó sí lẹ́wọ́n ṣe kí ni owó gbé e lọ tọ́ ló jẹ́ àtúnlẹ̀ fowó síbẹ̀ àmọ́ àtọ̀ ṣe kí ni àtọ̀ gba ẹ̀fẹ́ ó lè pé aburú tó ń kó rẹ̀ sí dírẹ́sì náà yìí ó máa kó sí ìgbégbé ìbálòpọ̀ lọ́rùn. ìyẹn wá ní àwọn àbá àgbèsí abẹ́ pé àgbọ̀rúra ọ̀pọ̀ dáró kò sọ̀dàrí à. níta lórí a máa ní ìdí ní òdiwọ̀n níta torí ẹ̀ sí o lè sínú lẹ́mọ̀ o sì lè sáwọn èèyàn o sì owó tọ́jú àkọ́kọ́ lọ sí báńkì lásìkò tá a ìtọ́wọ́pọ̀ lé ìtọ́wọ́pọ̀ so nítorí ìdí yìí o ò náà wọ́n lè lè sí ṣàkàn ọmọ sí owó rẹ̀ tó ṣe ń wọlé bí ṣe ń jáde ọmọ sí owó rẹ̀ ọlọ́pàá sọ wọn lé àwọn tó wá gbére ikú rẹ̀ gẹ́gẹ́ làwọn ti ń jẹ́ wọ́n ti ń jẹ́ àbáwọn ti ń gbowó rẹ̀ tàbí ń darí olùkọ́sọ ọkùnrin rẹ̀. wọ́n wá nípa lè ṣe islamic bank tí a mọ̀ ṣiṣẹ́ níbẹ̀ èyí tí wọ́n dálẹ̀ bí èyí tí àwọn islamic bank ṣe kéde tí wọ́n dálẹ̀ àti àwọn owó tó lè fi àtàwọn Stanbic Bank tí wọ́n dálẹ̀ àtàwọn Habib Bank tí wọ́n ṣe alẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ torí báwọn kò gba ẹgbẹ́ ìsìlára. ó bàjẹ́ pé àwọn ibìkan ń bẹ tó ti pé àwọn náà nì. ó ó súnmọ́ wọn máa kó sí i àmọ́ tó bá jẹ́ kí wọ́n bá ṣe orí méjèèjì tí wọ́n ṣe ń ṣe ní ìlú Islam òun dúró lẹ́nu ara ẹ̀ ṣẹlẹ̀ ó ti yé wọn lè sẹ́lẹ̀ ó sì wà wá wọn ọlọ́pàá mọ́tà sọ wọn lè bá àmì èèyàn ni wọ́n dájọ́ lónìí ẹ̀fájọ́ tí wọ́n dá ní rìbá ni ẹnìkan sọ̀rọ̀ àjọ kan fún mi ní omi oníkàwọn bá ń dáwọ́ yẹn pamọ́ oníkàwọn bá ń dáwọ́ yẹn pamọ́ tọ́ba tí wọ́n á lówó ń wàá kó owó tó bá ní twenty thousand bẹ́ẹ̀ ní sìn ọlámàdá tó tóbi twenty forty thousand wọn wá níbi ilé forty thousand yẹn ó dìgbà tó bá di ẹni oṣù kan tó ọ̀gá dówó yẹn pa ni wọ́n tó fi kẹ́yìn lóṣù lè tó bá ti yáwó yẹn tó bá yá twenty lọ́wọ́ àbẹ̀yọ́ one thousand lọ́wọ́ àbẹ̀yá jù bẹ́ẹ̀ lọ́wọ́ lẹ́yìn oṣù kan lóṣù lè tó bá fi lè rówó yẹn dá padà oṣù tó pé wọn lè nìkan kan lè àwọn tó bá ní ẹ̀yìn oṣù kan tó wà já padà wọ́n sì kéde jọ́mẹ̀ẹ́dógún jọ́mẹ̀ẹ́dógún lówó ni wọ́n lé fún wọ́n ti wá lé wọ́n fi sí lérí one thousand lè fà fún àkọlọ́pẹ̀ fifteen naira lérí one thousand tó pé fifteen naira wọ́n lè ṣe. tòwọ́ lè máa rò pé ní ìdílé tó bá ń dábàá lẹ́yìn kó tó tó kan ìkórí kan èlé àkó ti sìn ilé ìkọ ọ̀rọ̀ ni. nítorí pé wọ́n ti fún ọmọdé ẹ̀dọ́ láti ilẹ̀ ọdẹ ti gba ọmọdé ẹ̀dọ́ yìí. ọwọ́ padà sanwó ọ̀ padà sanwó òsìkòsì náà torí kọ́ ọba ọmọdé ẹ̀dọ́ yìí ni, èèwọ̀ sì ní kápá ọmọdé ẹ̀dọ́ yìí nígbà táwọn abẹ́yàwó. kápá sọ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ṣe ni wọ́n ṣe délé wọ́n kò sí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ni wọ́n kò sí oríṣiríṣi ọ̀nà àwọn máa ń pa àmì ṣiṣẹ́ yẹn lónìí oríṣiríṣi ọ̀nà lẹ́gẹ́ ni wọ́n fi ń yá yẹn lówó tí wọ́n fi gba ìparí ilé àwọn ẹ̀mí ọ̀nà tí wọ́n ní pé wọ́n bá yá yẹn lówó èyí tó bá yá yín lẹ́yìn oṣù mẹ́fà lẹ́bi sanwó yẹn tẹ bá yá títí táwọn alákòóso ẹ sanwó yẹn padà láàrin oṣù mẹ́fà àmọ́ owó tí ó lè kò níbi sẹ́fún pàdé lọ owó tí wọn ò gbé àwọn ọkọ tó lè sí ńlá àbí orí ńlá ni o èso orí ńlá o sòwò oríṣiríṣi ọ̀nà tàbí wọ́n á yá owó. tí ò ní dìfẹ́ǹsì báńkì láàrin ayé náà ni. eléyìí yàtọ̀ sájọ o àjọ ní ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sì nígbà wọlé àjọ àdákó ọ̀gọ̀rọ̀ àfẹ́ẹ̀sì lọ́gbà wọlé àwọn díẹ̀ ní wọn ni wọn gba àjọ wọlé àwọn sábà wọlé wọn lẹ́rìí tiwọn àwọn tí wọn gba wọlé náà ti dé wọn lẹ́rìí tiwọn àmọ́ òwe tó bá ti sọ pé kí wọ́n máa lé lékún àjọ mílẹ̀ táwọn yẹn ti dáradà kó lẹ́nu kó ní ìbámu ìwé tí wọ́n fà fáìn tí wọ́n fà fáìn bàtẹ yáyà lọ́wọ́ tẹ́tí fà fáìn lọ́wọ́ so ìyẹn náà nìyí kìí ṣe ìbádà rẹ àmọ́ kan nínú ìjẹ owó yẹn níbi ẹ̀bàjẹ́ ni ìjẹ owó yẹn níbi ẹ̀bàjẹ́ níbi ìbàjẹ́ ni àmọ́ òun náà lè alèpé nílì ìbà lórí pé ẹtì tí wọ́n jẹ̀bú pé tí ọ̀rọ̀ asan ẹ̀kọ́ wà lọ́wọ́ ìgbà olùkọ́ yìí ìgbà ọmọ tó sọ wọn lórí náà. Ìgbà wa pàtó aláwọ̀ bẹ́ẹ̀ wọ́n á pẹ́ ní ẹgbẹ́lẹ́ kọ̀ọ̀kan dáìní. wọ́n á pẹ́ ní èdè ìwọ̀n tó dáìní lọ sí pé ìwé ẹ̀ lọ́wọ́ ta lọ. kò má jẹ́ mi pé olùdá tó sì lẹ́fà. tó bá ta tó sì lẹ́fà yẹn ẹ̀yìn ìgbà yẹn ẹ̀yìn ìgbà yẹn ó dá mẹ́ta lọ tó sì lẹ́fà. tó sì lẹ́fà ọ̀bá pé kò lè lówó gbà. kò tó sì lẹ́fà wọ́n lè yá ní wọ́n fẹ́ ta ọ̀rọ̀ fún fẹ́ ta ọ̀rọ̀ dá yẹn a máa dáwọ́ yẹn padà díẹ̀ díẹ̀. ó gbà mẹ́lò. ó gbà fún wa náà eléyìí náà làbúrú eléyìí náà làbúrú ìtàkùn ọ̀kan làbúrú ni pé ẹ̀yà àwọn ọ̀dọ́gbò yẹn àwọn kan náà tó lọ́gbọ̀n yìí mú un nígbà tó ní sèkè mọ́kùnrin ní láàpọ̀ àwọn tí mo rò fún ọdọ́gbọ̀n yìí orí kí dárúkọ ní káwọn èèyàn lè jìnà sí bóyá tó bá jẹ́ bẹ́ẹ̀. tó tó bá jẹ́ pé ṣe ẹ̀rí fún lè jìnà sí o orí àwọn adarúgbó ẹlòmí ó sì ń sì wọ pàjọ náà ní olùmọ tá a sọ. bọ̀ tó bá ti dárúkọ tó bá jẹ́ pé òun náà ní so yóò lè jìnà kí tó sọ yóò lè jìnà sí. ẹ àwọn olè ọ̀dọ́ ṣe wí o. ẹ. àwọn tó ń ṣe irú àwọn bí ọlọ́lẹ́ bí ẹ̀fẹ̀ àrí ilé ìṣẹ́ náà tó jọ so lọ́wọ́ àwọn èèyàn kó sí lónìí àwọn ọmọ àbí àná kó sí tó bá jẹ́ pé ìyẹn ni irú mo ti bá ìyẹn náà lè gbà láti mọ ìsàlàyé rẹ̀ fún mi tí mo ní ìkọ̀dà ètò súnmọ́ pé bára ìrẹsì lọ lẹ́nu aburú ẹni tàn lè wọ́n dìó tó ń tẹ́ta ọ̀nà wá ní òǹgbẹ́ ya òun náà yà twenty thousand òtí ẹ̀mẹ́ ẹ̀yìn mẹ́ta lẹ̀ ìjọba ọ̀rẹ́ àtọ̀rẹ́ ẹ̀yìn mẹ́ta náà ti fi bẹ̀rẹ̀ business ọ̀yà kìnnì twenty thousand ẹ̀tọ́ dá twenty thousand náà gbé kíni onílọ́gbẹ́ ya ọ̀yà kìnnì forty thousand ẹni oní fifty thousand wọn ò tí èrè ti láti yáwó olùkọ́ òní ló fẹ́ fowó sí nínú two thousand ló ló ti kó mẹ́rin twenty thousand kó mi kú twenty thousand twenty thousand àwọn tẹ́tẹ́gbẹ́lẹ̀ náà wọ́n fi yẹn lẹ́sìn business. Ó sì yẹ wọ́n fi yẹn lẹ́sìn business. Wọ́n sì náà bẹ̀rẹ̀ ẹ̀yẹ́ tó máa sáà kí o fún wọn pé àwọn ènìyàn dáa. So àwọn ọ̀sẹ̀ pé owó orí òun náà lẹ́sìn business. fẹ́ ya ń lò wọ́n á fún ọ ní wọ́n jẹ́ ẹ̀sùn kálẹ̀ pé tó bá yáwó ọ̀dáwó. ju ọjọ́ rẹ̀ yá lọ lẹ́wọ̀n ẹ bá sẹ́yìn sí yàrá náà mọ́jọ̀dú yẹn ni ọ̀pẹ́ ọ̀pẹ́ síbi láǹfààní ọ̀pẹ́ yàmúlówó òtún wá ní kí gbọ́dọ̀ ọkọ̀ dáwó ẹ̀gbọ́ wọ́n jẹ́ ìgbòho. bí ìgbà tí ọba yá mi lówó mo wá ní pé má máa yọ lówó ó ti yé sẹ́wọ̀n kó tó ní kọ́ dá yẹn ní ìdìtẹ́lẹ̀ ní ọ̀sán wa kọ́ra àwọn lè kó sí báyìí kọ́mọ ilé wọ́n sì lè má kó sí báyìí ó ti yẹ ọjọ́ pé nìkan náà ọ̀dọ̀ nìkan náà ẹnìkan náà wọ́n kó ogún ó kó sí ọ̀dọ̀ wọ́n yọ ó kẹjá lára rẹ̀ tí ó gẹ́gẹ́ bí ìyá fún ọ. Nígbà tó wá ní mo fẹ́ yọ lówó ni wàá kọ́ lókè ni, máa yọ lówó òkú, wàá kọ́ sáré náà látòjú rẹ̀, wàá sá láti gba ìyọ̀ sísè lọ. Ó ti yé ó ni, ó fẹ́ yà nínú ọkọ̀ àyẹ̀dẹ́lá ní ọkọ̀ máa dáwó kan fún ọ náà. Kí ni ìtumọ̀ rẹ̀? Ó tẹ́ níbi jẹun ní ìsìnkú níbi kò bá wọn. ẹ̀kejì fún wa ni pé àwọn tí wọ́n yá lówó nì àwọn tẹ́lẹ̀ ẹgbẹ́ yáwó nì ṣùgbọ́n máa ṣàǹfààní látàrí èyí táwọn táwọn àgbẹ̀ yà yàn lówó wọn wá lé kéde wọn máa ṣàǹfààní látàrí. wọ́n àwọn ayé pé táǹkì ògùn ẹ̀ bá gbà mẹ́rin táǹkì ògùn ẹ̀ lẹ́tọ̀ọ́ sí ẹ̀ lẹ́tọ̀ọ́ yá ẹ̀ lówó ẹ̀ lẹ́yìn ẹ̀ lówó sẹ́kọ́ndì àwọn ìjọ fúnra wọn sì fi ṣe bísínẹ́sì wọn ò lè gbóhùn ẹ̀ lè fọ wọn fi dá bísínẹ́sì lẹ́lẹ̀ wọn ò lè gba owó yẹn tó fún àgbà mílíọ̀nù jọ yóò wà wà rẹ̀ láyéláyé fún fi ṣe bísínẹ́sì. ìsìlámù dẹ̀ sọ fún abúkúrú ló kọ́ ilé jáwòrán àmẹ́kọ́ án àwọn àríwá gbogbo ndé ẹ̀ máa yá ẹ̀ láyé tí máa ti ń pa àǹfààní wá ó ti lé gbogbo tó bá ti yá ẹ̀ tó bá yẹ nìkan lówó lóṣù káni tó bá gbọ́kàn àwọn ẹ̀ tẹ́lẹ̀ kìí gbé ọ. ọwọ́ ayá lówó lóṣù fi san ilé rẹ̀ tọ́jú ọwọ́ akọjá lónìí ọwọ́ ayé wa tó lọ́kàdà wọn gbọ́dọ̀ mú o. tó bá ti fún ọ̀kadà yẹn ni sírò owó tẹ́lú ọ̀kadà ti yọ àti kókà tó gbé ọ lọ. lónìí ọ̀kadà ti yọ ọkọ̀ ọ̀rẹ́ rẹ̀ nínú báyìí ọ̀kọ̀ ya lọ́nà àkóhùn owó rẹ̀ tó bá gbé ọlẹ́mẹ̀wá wọn tọ̀ tó bá tó bá ìlú ẹ̀kọ́ gbà tó tà ọ̀dọ̀ nìyà ọ̀rẹ́ nìyà ẹ̀yìn rẹ̀ ó sì lẹ́nu ìwọ̀n àyàbí tó bá jẹ́ kí máa máa ń gbé ọ̀tẹ́lẹ̀ lò ó máa ń gbé máa ń gbé ọ̀tẹ́lẹ̀ tó lè kó yàwó lọ́wọ́ torí ẹ̀ ìdọ́sáré wá fún mi lórí nínú àwọn torí irọ́ ni o. so ọlọ àwọn náà. àwọn bàbá tó kọ́ máa ń gbọ́ káàkiri lẹ́sìn iná pé ó kó sí. èyí táwọn bàbá náà jọ ṣe kó sí i. gẹ́gẹ́ bí ẹni tí mo sọ owó rẹ̀ mo sọ owó rẹ̀ mo wá ń sọ owó sẹ́fún kọ́dà bíi mẹgáì mẹgáì mẹgáì tẹ̀lé kí ẹ bá ra mẹgáì kí ẹ máa lọ́gbìn wọ́n sọ owó mẹgáì ó ti yẹ kí mo sọ owó rẹ̀ òwò tí wàá sọ lọ́jà mi owó tí mo gbà ní pé ìjọba ti ń dání mo gbà tí wàá dá one thousand one thousand mo gbà lóṣooṣù tí wàá dá one thousand one thousand mo gbà tí wàá dá four hundred and four hundred mo gbà tó bá dáwọ́ náírà mẹ́rin nínú ọjọ́ tó bá dáwọ́ wọn wọ́n sọ fún wọn ẹ̀ka mẹ́rin náírà fún ọ̀sán náírà nínú ọjọ́ pé so tó sọ nìyẹn kò sí pẹ́rẹ́ ní bọ̀síbi tó ti léwu ni pé àwọn aláṣẹ ọ̀nà wọ́n bá gbowó tán. Sẹ́ẹ̀sì mọ̀ pé káyọ̀ èèyàn mẹ́wàá ní bá dáwọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n sì náà wọ́n tàwọn ẹ̀rọ ìlú náà ẹ̀kọ́ nílé lóṣù wọ́n náà wá rí yá àwọn ẹgbẹ́ rẹ̀ rẹ̀ fẹ́ ṣe ayé yóò àjọ kó bẹ̀rẹ̀ jẹ̀rẹ̀ nínú ilé wọ́n náà twenty thousand lóṣù èrè lọ́lọ́sìn yóò sì náà twenty thousand lórí oníṣègùn tó náà wọ́n sọ́mọ́ sí lórí ní òṣèlú níbi ní wọ́n wọ́n ní ìgbọ́wọ́ kan ló sì lórí ìgbóni o ó ti jà bá àdáná mi. ọlọ́ni kí ni ọ̀la àyàmúrò mọ́ á tó àdúrà àmà náà sí ìlà àríyá. ọlọ́ni mo pa ayé láṣẹ ìpè ẹ̀dá àmà náà padà sọ́dọ̀ àwọn tẹ́ ẹ ó ní ọba àwọn tọ́jú ẹ̀ owó àbísà ara rẹ̀ lọ́pọ̀lọpọ̀ alájọ ló máa ṣe gẹ́nu ló máa ń jẹ gbèsè alájọ gbọ́dọ̀ máa gbé báyọ̀ lò ọmọ mi sílò àwọn tó bá dáwó lóṣù yẹn kó tó náwó lóṣù èèwọ̀ ni nígbà tí wọ́n tọ́jú owó lọ́dọ̀ ìjọba mi tọ́jú owó òṣèlú òṣèlú náà omi jẹun ní àtòwó olówó àtòwó ẹni ọlọ́mọbìnrin wọn wọlé ṣeré báyìí tó rà alájọ ṣeré aburú mi ni pé àwọn alájọ tó wá ní wọn máa yá ẹ lówó lówó tó lówó sì ni kí wọn yá ẹ. ìgbẹ́rẹ́ tó máa yá tí ọ̀dájọ fún wọn rárá wọn yá tí wọ́n kàn fi bò láti rí pé ìyẹn mi ní ìgbọ̀dọ̀ mọ́sàn owó olówó kò ní sàn án ní ọ̀daràn ìsì mẹ́nu àwọn èèyàn tí wọ́n máa yá lọ́wọ́ tó fi ṣe business táwọn náà gbà géèmì nínú ẹ̀ ọ̀dà ni ọ̀bẹ ọ̀dà owó olówó lọ́wọ́ fi ṣe business ọ̀gbà lọ́dọ̀ rẹ̀. ṣé owó tó ọyá wọn yẹn ṣé lè tẹ lọ́yá wọn ní àwọn olówó kò lè yá wọn lè tẹ ara owó olówó náà yá wọn yóò wá sí ìgbà yá wọn ní ó ti ẹ̀gbọ́n dára àtàkùn ìníyá wọn ní ìdìbìlẹ̀ bísíǹnẹ̀sì ń ta yóò wá ní àmọ́ àwọn tó dára òun tó wọ̀ wáyá wọn tó lè dábí ń náà ní kí òun lè yá wọn. ó ti yé oyè ọ̀sán ẹgbẹ̀rún yìí àwọn táwọn sọ tí wọ́n ṣe ìṣirò interest lẹ́ẹ̀kan náà nì àwọn náà nì wọ́n kó sí ìlú yìí náà wọ́n kó sí ìlú yìí náà ṣẹ̀fọ́n àti wọ́n ń dáwó kìí ṣe tí wọ́n sọ fún wọn ní méjì pé owó yìí láti ya ẹ̀rọ bí o àmì wọn sọ fún ọ bẹ́ẹ̀ kó wọ yìí láti ya ara yìí o náà lọ bá wọn ò ní sọ èyí máa wá ṣẹlẹ̀ kẹ́lò míì tí ọ̀dọ̀ ìyá wọn bá mi tó ní náà. Ah, o sì máa rẹ̀ sí pé wọ́n lè fi tìṣó lẹ̀ kí wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ẹ̀yin lẹ́nu sọ pé lọ́wọ́ ẹ̀yìn ìjọba àwọn ìyàwó ẹ̀ lè lẹ̀ wọ́n dà ojú owó rẹ̀ kí wọ́n lè rán ìgbà ẹ̀dìyà wọ́n ní owó rẹ̀ ẹ̀dìyà tó wá rẹ̀ ṣe ìjàmbá rẹ̀. sẹ́kọ̀ tí wọ́n dájọ́ tí wọ́n ń kó ni àwọn tí màmá ìyá ìlú wà wọn. àwọn táwọn dájọ́ táwọn mẹ́wàá dájọ́ táwọn kó owó bá tàbí lọ́sọ̀ọ̀sẹ̀ ó sì yé àti màmá ìyá ló wà ara wa ló sì kàáyì. sẹ́wọ́n dá sáà ń dá sọ̀rọ̀. sòrí tí wọ́n ṣe yẹ ìlànà ní o sòrí àti ẹgbẹ́ lọ.

esse milhão é ó kú tàbí di pé ìgbà tí wọ́n ra ìlúpa yín láwọn ọ̀rọ̀ àṣẹ ó sì mọ̀ sí wọn lẹ́bẹ̀ ṣe tà ẹ wá tà ní eight hundred thousand naira yóò dá two hundred thousand padà fún wọn. rò pé káfíńtà tó kù àrẹ yìí ìyẹn ò ní problem kankan nínú. kọ́dà wọn gbà ìpínlẹ̀. ìlera ilé àmọ́ láyé sí dọ́lọ̀ hmm. bá sọ yẹn lóṣù kẹ́ni kọ́dà níyàn sáyẹ̀tì bẹ́ẹ̀ lọ sọ lẹ́lẹ́ni bí bẹ́ẹ̀ ẹ̀sìn tí pásítẹ́lẹ̀ ní ìgbà ayáwó ara wa bẹ́ẹ̀ ní jù bẹ́ẹ̀ lọ àwọn èèyàn jẹ́ olówó òde san fún ọ yóò ní nàìjíríà náà jẹ gbèsè. ọba ni màá fọ ọlọ́pàá mú yín ọlọ́pàá yẹn gẹ́gẹ́ ni mò ń retí ọlọ́pàá yẹn gẹ́gẹ́ ni mò ń retí mo sì fọ èyí lè jẹ́ra ní fifty thousand yóò sì jẹ́ra fáwọn ọlọ́pàá ní ọlọ́pàá ní fifty thousand yóò fún wọn lọ ọdún tí ìlú lọ́wọ́ tó ló ṣe mọ́ wá sá ẹ̀yà kọ́ńtàdéṣì olóògbé ọlọ́mọ ọba máa ń gbìyànjú gbìyànjú lóṣooṣù máa ń lọ sí tún ọ̀rẹ́ rẹ̀. èyí tó wọ́n jẹ́ sí wọ́lọ́pàá lọ́wọ́ 3,000 ní 3,000 fún ìsọ́jọ́ ní 3,000 ọlọ́pàá tó wá fún wọn lọ́wọ́ wọ́n á ní sọ ẹ̀ wọ́n àkáwọlé ẹ̀ sí à ní ilé ọgbọ́n tí mo lè ṣe jù lágbára mi lẹ́ni rẹ̀ tí ọba gbowó lọ́wọ́ rẹ̀ àbí wájú ẹni tọ́mọ̀ náà náà débi tẹ́ yóò yàrá wọn lọ́wọ́ pé wá owó yẹn oṣù méjì lòún sàn two hundred thousand àìsè bẹ́ẹ̀ yìí tí ọmọ nípa wọn mọ̀ náà tó o fi ṣe. bó tẹ̀lé pé ilẹ̀ wa nínú ẹ̀sìn ni pé kò dáa èèwọ̀ ni ká gbé onígbèsè lọ sí tọ́lọ́pàá nínú ẹ̀sìn wa èèwọ̀ àyàfi tó bá jẹ́ pé onígbèsè yẹn olówó yẹn lọ́wọ́ ọ̀wá san a sì mọ̀ bẹ́ẹ̀ ìgbà yẹn ló tó ká lọ́wọ́ yẹn. àmọ́ tó bá jẹ́ pé kò ní èèwọ̀ ní kó o gbé e lọ. ọlọ́run kan náà bẹ̀rẹ̀ láti mọ ilé àmì ìta bí ẹ bá jẹ yín lọ́wọ́ ẹlọ́ lára nígbà tí ó fi dégé ni jẹjẹ ní ẹlọ́ lára nígbà tí ó fi náà tí ó fi lọ́wọ́ yẹn. àwọn àkéèké dínà mùsùlùmí àyíkòrò wọn ẹ má jẹ máa gbèsè. àìsàn àpèrè wọn kà ẹ ilẹ̀ ọjọ́ lọ́wọ́ ó yáwó lọ́wọ́ rẹ omi wọn. so ẹni tí ọwọ́ ajá láti ọ̀tá sọ̀rọ̀ rẹ̀ kóun náà wá ní òun gba nígbà tó wá lọ́wọ́ gbà táwọn yóò fi dókòó lọ́wọ́ pé kìíní tí ọ wọlé o ilé wọlé fún ọ̀gbọ́dọ̀ láì lówó lówó nígbà tí láì lówó lówó ní ìpínlẹ̀ kẹ́ni ọwọ́ tiẹ̀ ọ̀gbọ́dọ̀ náà fún rẹ̀ òsì gbọ́dọ̀ láì lọ́wọ́ sàṣọ ọ̀gbẹ́ tó sì tọ́lọ́mù làwọn kó bẹ́ẹ̀ ọlọ́run wọn kó bẹ́ẹ̀ ọlọ́run já wa lọ́wọ́ kó sí ọ̀tọ̀ rẹ̀ náà kí àpárá ìtàn dáa lórí. kò lè lọ́ta lọ́mà pé àwọn ọmọdé ní ojúlé so a lè pé a kò fi ìdíra tó nìra fún un a tó wá sọ pé ẹ̀sìn ọ̀sọ́ fún wa pé ibi tó bá ti ń kírun kẹ́rù kan máa sì rí lẹ́gbẹ̀ẹ́ ti bẹ́ẹ̀ sọ. Èyí láì sára sùn lábẹ́ bí kéwù láì sáwọ́ àmẹ́lẹ̀ tó wájú àmẹ́lẹ̀ táwọn ẹ̀dá bẹ́ẹ̀ lórí kalẹ̀ kò ní ibi tó kùn rí kan àfikọ́ dí ẹni tó sùn pé kásẹ̀rẹ̀ kò kásẹ̀rẹ̀ kò láì sáwọ́ àmì ọ̀wọ́n àbáyé kásẹ̀rẹ̀ kò ní tó ń sùn sí ọ̀nẹ́bí òkèlè ìlú kalẹ̀ tọ́wọ́ àti òkèlè tó ti gbẹ́rù tó ti wà lórí ìgbọ́ owó tuntun náà ti padà ó ti pé ọ̀tẹ́ lọ́rùn tó ti sùn yẹn náà tẹ́lẹ̀ ó kàn ẹ̀rú kájọ náà àmì ló ti kéde tó tó bá tó àmì bá tó délé ti kéde tó bá wọn ní ẹsẹ̀ ó ní àwọn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ilé àná ọlá àlùsọ̀rọ̀ ẹni tí wọ́n ń tẹ̀sẹ̀ sí ká àpò tó sì wà lójú oorun èyí tó súnmọ́ nípa ara rẹ̀ mọ̀ sílẹ̀ ara tó sílẹ̀ yìí ó bí orí ìdájọ́ òbí so káàlù sílé àti orí ìwòrò burúkú ara bí ìkankan sílé ẹsẹ̀ ló sílé ó ti tòbí àwọn ìsìnkú orí ọmọ tí èmi ìlú ọmọ wà láyàwó yẹn tó bá sọ̀rọ̀ sílẹ̀ ọmọ ọmọ ọmọ. Thank you tètè ní tó fẹ́ wọ́n fún ayé tí àwọn èèyàn wájà dọ́dọ́dọ́dọ́ ó dàbí orí orí wọlé wọlé dáadé. Yèmí tó lọ́wọ́ fún láti káàní ọ̀gbọ̀n orí àní kò fi kún wọn láti lè kọ́dà kan sọ bẹ́ẹ̀. Ó ti kọ́mọ̀ pé ṣe ẹjọ́ ọmọ ìtura bẹ̀rẹ̀ ìgbẹ́kọ̀ọ́jọ́ láti ṣẹ̀fọ̀ ìyẹn tẹ́lẹ̀ ọ̀dà ilé tuntun náà wáyà ọ̀dà. onírọ̀ ìtàwọn àwọn ọ̀gbẹ́ mi ni ẹnì kan tó wọ̀ fún ẹ̀jẹ̀ àtẹwà lọ òun ò mú lọ aṣọ tó ń wọ̀ ní ilé lòun fẹ́ ṣe kéde lòun fẹ́ ra láì ló burú mẹ́. olùkọ́ náà ló fẹ́ ra ike tó wọ̀ ní kan ló burú mẹ́. olùkọ́ yẹ tó ní oṣù èyí tó kó sí lọ́wọ́ jẹ́ fún ẹ̀kọ́ wá lórí àǹfààní obìnrin lọ́wọ́ bèèrè yẹn ayọ̀dá fún kó bèèrè kọjá láti tọ̀sọ̀ wa ìwọ́tọ̀ sẹ́wó tó gbowó sẹ́wó tí ọ̀sẹ̀ wọ́n lọ́la àwọn wọ́n á fi nàìjíríà ní ọ tí wọ́n wà sẹ́ wọ́n lè lọ́la fún ọ ní twenty naira àìfún fún ọ ní eighty naira òrìbá ni o owó tó lọ sí owó tuntun tó sẹ káwọn ẹni rà ní four fifty lórí bá ní o ọlọ́kọ̀ọ́sọ wa wẹ̀ ẹ̀ ẹ́ last question lọ́dọ̀ àwọn ọ̀dọ́. pọ̀ ah, Ẹ̀ka torí wọ́n fáìlì gbogbo ẹ̀sẹ̀ tí ọ̀yẹ̀kẹ̀ ẹ̀sẹ̀ ó lè jẹ́ bá a sọ ọ̀nà owó ìkọ́wọ́ lọ́dọ̀ ìjọba o àmọ́ kàkà ni wọ́n ń wò lè fún wa ẹni tó ti fún wọn lọ́sí kí ni ọbẹ̀ láàrin. so fún ìdáàbòbò ni wọ́n fi láti kéré kan náà ti ṣàtì tẹ́mọ́gbà ọkọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ta ẹjọ́ àtẹ̀lẹ́sàn tẹ́mọ́gbà ọdún ọgbẹ́ olè ni wọ́n olè yẹ àníkan gbogbo ẹ̀ ẹ wá gbé ẹsẹ̀ kúrò báwo bá ní ilé tí tó wá pa apá nínú gbà tó wá pọ̀ nínú gbàgbé àpá ẹ̀yìn lẹ̀ sanwó mọ́jọ orí ẹ̀yẹ rẹ̀ àwọn tó bá rọ́gbọ́n dá sí olórí ọ̀sá torí pé olè ní wọn mùsùlùmí òkè sanwó yẹn èèwọ̀ ni dèbèrè láti máa gbá owó yẹn lọ́wọ́ ìrẹ́ tó kọ́ tá a sọ náà ó ti àti pé ìjọba ìlànà náà ó ti dúró ẹ̀kọ́ nítorí mú wa san táàsì ni pé àwọn tó bá jẹ́ olówó ńláńlá wáyé pé olówó ńláńlá tíjọba wa jẹ́ pé ó ní bùkátà sí wọn láti jẹ́ pé ó fi ṣètò ní ìlú wọ́n lè gbà wẹ̀. ẹjọ́ wá olówó níwọ̀nba náà nìyí káláwọn ẹni ibi tí wọ́n ń lò nìyí ìjọba owó tó wà ní ẹgbẹ́ yìí tún bẹ̀ ṣe o lè fowó lè lọ́wọ́ owó ilé lẹ́nu. bí ọba rẹ̀ ti rí pọ́ọ̀mù káàtà yẹn tán ọ̀gbọ̀dọ̀ máa gbowó mọ́ lọ́wọ́ wọn. ẹ̀gbọ́ yìí ọba tó wá ní pé àpá náà ni àpá mímu pé o lè gbé o lè gbà ní. èdè lọ́ba gọ́ọ̀mẹ̀ntì nígbà àwọn tó rántí ta olè ní wọn lọ́ba gọ́ọ̀mẹ̀ntì lọ́ba fúnra ẹ̀ bí ẹ̀dá bá tó kó lọ lọ́dọ̀ ìjọba náà ni àwọn gan olè orí gbogbo wọn náà jẹ́gẹ́ ni kálukú ń jàmbá pọ̀ rẹ̀. nàìjíríà yẹ lọ́jọ́ da ọlọ́jọ́ tó ọ̀nà tó tó wá dá ní káwọn tá àwọn abẹ́ tọ́nà jẹ́ àga. ẹni tó wá lọ ní ìtàgé ní àbórí ìtàgé torí ìṣètò àárín ká àwọn ọmọ ìlú yìí ọ̀dà lórí ìtàgé wíwà ní tó ṣe àwọn fẹ́lẹ̀ gẹ́nu. wọ́n ní àwa máa jẹ aláàmúta rẹ̀ kù. ó ti yé a máa jẹ aláàmúta rẹ̀ kù. ó bẹ̀rẹ̀ tẹ́ ń pariwo buhari àwọn tẹ́ ń pariwo jonathan lókè ní àná gbogbo yín náà lẹ̀ ẹ̀ka ilẹ̀ ìgbà wọn ni ní ọ̀gbẹ́ni gbọ́ ọgbọ́n wá àwọn àgbẹ̀kọ̀ pẹ̀lú àlè ṣe wọn. wọ́n lọ sí ìtọ́ owó lọ́wọ́ láwọn gbogbo lọ́wọ́ rẹ̀ gbogbo lọ́wọ́ rẹ̀ òun sì ní sẹ́kátì àwọn oníbàárà àti àwọn ìgbà bí nàìjíríà ọ̀gá nàìjíríà ò lè fi àwọn àwọn fọlọ̀ tí ó dáa táwa táwa ń bẹ̀ táàjọ́ mọ̀ lọ́wọ́ àti tóra wa ṣe ọ̀rọ̀ nǹkan lọ́dún lórí nǹkan ṣe. ṣé bí àwọn ìpínlẹ̀ lọ já páìpù gáàsì tí ò já nígbà? àbí ọ̀gọ́dọ̀ ní nàìjíríà jẹta ìbáwọn kan ní àwọn militant jẹun àmì àbí ẹ̀nà wọn tí wọn ò jẹ́ tí wọ́n gbádùn ìfáìnáìlì wa àbíkẹ́ ẹ̀fẹ́ pè ìbáwọn kan wọ́n bọ̀ bọ̀ ẹ̀ èèyàn kan ní wọ́n lù. àwọn ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú ṣebí ọmọ olè tọ́pọ̀ yẹn ní olè ó sì gbowó tó bá wọn gbowó lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ lọ. wọ́n ti dìlé yìí ní wọlé fún ọlọ́run tó tó ojúmọ́ ṣebí wọ́n ní wọ́n gbà bribe wọ́n ní ọ̀fẹ́ ní pé bẹ́ẹ̀ ti sùn àbí ẹ̀kọ́ ni. Ah, ah. ilé iṣẹ́ ọlọ́pàá òlẹ wá dé ní nàìjíríà lónìí tí bẹ́ẹ̀lì wá jẹ́ sí. àwọn ah, ẹ̀sìn nílùú ìfẹ́ ìjà ẹ wá pariwo jẹ́ mẹ́ta ẹ̀yin ga jónátà torí báyìí ga ti jó nàìjíríà. èyí ẹ bẹ́ẹ̀ ni bá dáa ẹ̀yin ọmọ táà àdúgbò náà ẹ̀yin náà ń gbowó lẹ̀ ẹ̀ ń gbowó lẹ̀ gbogbo ilẹ̀ ẹ̀jẹ̀ nàìjíríà ọ̀dà o. ìwọ náà tó ń sọ̀rọ̀ tí wọn náà láàyè ẹ̀tọ́ dà. tí wọn náà bá rọ opportunity ìbàjẹ́ sóò lè jẹ́ tòlẹ́rù mi ò sí opportunity ìbàjẹ́ òun ló jẹ́ máa rò tí àgbà máa gbé ìjọba ẹ máa wọ kẹ́lí yìí o ẹ máa wọ o òun ní pariwo àwọn ọ̀gá àwọn tí a máa nà wọn nínú wá o pé wà láì fún ìjàmbá wa ẹ nígbà tí wọ́n wọ́n pa ìlójúmọ́ èló mo fẹ́ pa wọ́n máa dókòó bá àwọn ọ̀gá àwọn ọ̀gá onímọ̀ wá ẹ̀rí ní nàìjíríà lọ́sọ̀rọ̀ lójúmọ́ wọ́n lọ bẹ́ẹ̀ tó ṣe kó òkú máa wá lọ́nà three thousand tíkẹ́tì oríṣiríṣi ojoojúmọ́ ní máa ń pa tíkẹ́tì máa ronú lọ lẹ́sí ẹ̀dá kan nínú five thousand tí mo pa ẹ̀ẹ́dẹ̀gba three thousand nínú ẹ̀ nínú three thousand tí mo pa ẹ̀ẹ́dẹ̀gba one five nínú ẹ̀ ní màá rẹ̀ kó màá sì nípa yọ̀mọ̀ sunkún yọ̀mọ̀ sí gbogbo wọn yọ̀mọ̀ sí gbogbo ẹ̀ òun tó wá sọ̀rọ̀ ní ọba lọ́wọ́ dákútà máa ń kalẹ̀ sí ọ̀nà ọ̀làgìrì wọ́n ní wò la fẹ́ fi jẹ bá chairman. yóò ní oríire tèmi ló dé o oríire tèmi dé opportunity opportunity ah ọlọ́run kọ́ mọ̀ sí mú owó a láti jọ ìdíje nígbà ló ti ọ̀nà láti lọ́ba ló délé tó tó jàwọ́ bá yọ tó tó pàwọn aláàbẹ̀ bá dúpẹ́ ìrìnàmì wájú pàṣẹmà tí wọ́n dá àwọn akẹ́kọ̀ọ́ lẹ̀ àti wọ́n lọ sí wọn ṣe fún yẹn. àtọwọ́ ti gbàgbé ìgbésẹ̀ ọdún náà wọn kẹ́lẹ́ òní wọ́n sẹ̀ fún wọn ní wọ́n sẹ̀ fún ọ. ajá ti pé ní èyí tí ìrọ́pọ̀ tó ní sí ìlú ní ọ̀gbẹ́ ọlọ́run lẹ́yìn tó bá gbé ọlọ́run jáde yóò sì bá ọmọ nàìjíríà òbíkẹ́ ẹ̀rọ dá tẹ́ ẹ bá dá nàìjíríà ọ̀dà tẹ́ ẹ bá dá èsìlẹ́sì ní. ọlọ́run náà wò ní iye tí máa ń bẹ pẹ̀lú ìjọ ọmọ rẹ̀ àtàrò dáyé ìlú máa bí àkóso jù. àyàgbẹ́ bá tó yí ti ti ṣe kí ni ìgbẹ́lá ọ̀rọ̀ padà èyí ti padà lọ́wọ́ bí nàìjíríà ọ̀dà. tẹ ẹ bá chéjì lónìí ẹ máa rí chéjì tẹ̀mẹ̀rẹ̀ ẹ máa rí kí ẹ máa rí chéjì sí láwọn àwọn pdp ọgọrùn wọn ní òye buhari orí sí nítorí àkùdẹ́mẹ̀lẹ́ àkùdẹ́mẹ̀lẹ́ ah ọlọ́mọ̀sán wá o ọlọ́mọ̀sán wá o. oye gbọ́dọ̀ dáṣẹ́ ká fún mi tó máa ń tètè bàjẹ́ ní wọn tó máa ń jẹ báyìí kọ́mọ tó káàrí ọmọ ìgbó wọn káàrí ọmọ ìgbó wọn báwọn yóò tó bá àwọn àbá àkẹ́mẹ́ ní ìtàgbà wọn wíwẹ́ sára ìkọlọ̀ tó wá sí ṣùgbọ́n tó wà wọn